الحمد لله رب العالمين نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله ولي الصالحين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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في أيها الأحبة في الله تعالوا بعنوان أو بمعلوم خطبتنا اليوم وهي التوكل على الله في طلب الأولاد رزق من الله تعالى ومن عناوين هذه الخطب إن جاءت الأولاد نعمة من نعم الله تعالى وتأخيره أو حرمانه على من يشاء لحكمة لا يعلمها إلا الله وآخرا عناوين وما الحكم الشرعي على أساليب الحديثة لإنجاب الأولاد من ما يسمى تنكيع السلاح عباد الله إنجاب الأولاد نعمة منه وهبة يحب أهل من يشاء من إيمانه بمثابة فضلي وعدلي علينا وهو الذي يملك ذلك وجعله وجعلهم قرة أعين لمن رزق منهم وجعل طلب ذلك من صفات عباد الرحمن الذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما عباد الله لقد تضرع في طلب ذلك خليل الرحمن إبراهيم عليه وعلى نبينا عبد السلام حيث قال سبحانه وتعالى رب عملي من رب عملي من الصالحين فبشرناه بغلام حليم عباد الله فأثبت ذلك دعم الأنبياء والصالحين وكذلك دعا زكريا ربه حيث قال سبحانه وتعالى قال رب عملي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء وقال مرة أخرى في سورة الأنبياء وذكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووعدنا له يحيى وأصلحنا زوجه إنهم كانوا يسارقون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا عاشيين عباد الله كل هذه الآية كل هذه الآية وما أشبهها إن دلت على شيء تدل على أن إنجاب الأولاد محبه من الله يحب لمن يشاء من عباده وأتى الأنبياء يدعوه ويتضرع إليه بدموع راغبا ورهبا وقد يدع بعض الناس أن هناك خلق من خلق الله يرزق الناس أولادا أو له حكمه أو قوة في ذلك عباد الله كل هذا بملكيات الله الذي يؤتي من يشاء ويحرم من يشاء إنه على قانونه على كل شيء قدير أسأل الله تعالى أن ينفعني وإياكم مما فيه من الآيات والذكر الحكيم إنه ولي ذلك والقادر عليه الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على مبعوث رحمة للعالمين سيدنا محمد وعلى آله وأصحابه أسكى السلام والصلاة وعلى من وعلى من صار على نهجه واستنى بسنته إلا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم عباد الله وقد روى من الحديث الصحيح حيث قال فيه نبينا محمد صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكثر بكم العمم يوم القيامة عباد الله كل هذا كما ذكرنا عارفا أولى الأساليب الحديثة التي تعرضها كثير من الناس اليوم على انجاب أو على حصول قرة عالم لهم في الدنيا والآخرة وقد يذهب بعض الناس إلى بعد الدجالين والعرافيين والقبوريين وإلى الجبال يطلبون أولاد ولو شاء الله ذلك فليعلم فليعلم أنه رزق فتنة الدنيا والآخرة وقد لا يكون الانسان كاملا كل هذا مطلوب من الله تعالى وحده لذلك بين مراحل تكوين الإنسان في بطنه ثم جاء بالاستفهام التنكيل أنه يتصرف عليه كيف شاء حيث يقول ألم يكن نطفة من مريء يمنى ثم كان علقة فخلق فصوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر ألا أن يحيي الموتى الحمد لله هذا هو الله وبعضها ọba tó jẹ́ wípé òní ọba tó ṣẹ̀dá wa lákọ̀ọ́kọ́ ọjọ́ níjọ́jọ́ dàbí Adam alayhi salam ó tàbí àdẹ́bí Adam alayhi salam nínú súnà rẹ̀ ní bó ṣe fẹ́ ó tẹ́ ìyàlá wa Hawa fi ìdílẹ̀yìn al-A'mash ó tà látẹ̀fọ́ àwọn sì babaláwa Adam alayhi salam láti tó ti wá dá ọmọ ènìyàn ló ti là ọ̀nà wo làá máa wáyé ó sì là ọ̀nà wo làá mọ̀ gbà bẹ́ẹ̀ náà tọ́lá àlékún kẹ́ àlékún kẹ́ fún ẹ̀wọ̀n Muhammad ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run bá ẹrú sí ọlọ́run ní ṣe òjíṣẹ́ rẹ̀ sí ọlọ́run àlékún Muhammad ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run bá láti ṣàlàyé kí ni ó dòní ire fún wa láyé gbogbo ọ̀nà tá a gbà rí àwọn arítìkì àwọn ètò tọ́lá ọba dàda sí lórí wa ẹ̀ أو من جاع àbí nínú yìí أو من سلطان àbí nínú kò أو من منصب àbí gbogbo àyè kò táwọn ẹni ń tọrọ وكذلك من طلب الرزق الأولاد kódà gbogbo ọ̀nà téèyàn máa ń gbà wá ọ̀nà ọ̀nà ọ̀bà dàgbà là kalẹ̀ fún wa pé ọ̀nà báyìí mo là kalẹ̀ ìgbà àtẹ̀kọ́tò bá rí bẹ́ẹ̀ máa faraqna fil wa èké àtọ̀wọ̀ ọlọ́run kọ́ máa bá àlẹ́ wọn Muhammad àwọn aráalé rẹ̀ àwọn sàbẹ̀ àti gbogbo àwọn tó máa ń tẹ̀lé pọ́nlọ́ tó pọ̀ lòdì sí ọlọ́run tí ó fi jọtọ́ lọ alẹ́ tó jogun ilẹ̀ àti sánmà níjọtọ́ ma owó tí ò ní sáǹfààní fọ́nmọ́ ní àgbègbè ńlá bọ́ọ̀lù pẹ̀lú ọ̀kà tó má lórí báwo láti wọ́ ọmọ wàhálà rìsíkùn lọ́ọ̀kì tààdà ìwọ kápínà láyé ìwọ ọmọ ajẹ́kàmọ̀ ìdára tó tóbi ń fáwọn ẹrú rẹ̀ àwọn ẹ̀tọ́ sèmọ́lé tutù ojú fún wa bẹ́ẹ̀ la tún bẹ̀ ọlọ́run àwọn tá a tún sunkún ọmọ sọ́nà ọlọ́run bá nílà ìrẹ́lọ́ba tó ní máa ń ta ní lọ́rẹ̀ wọ́n máa ń fi táyà lọ́rẹ̀ ní ọlọ́run sàn ta lọ́rẹ̀ ọlọ́run ẹ̀yẹ́ ló sùn ọlọ́run. ọkùnta irú ma ó yẹrẹ máa nìyí nígbà míì wọn ni jẹun pẹ́ díẹ̀ pé ó ti máa sunkún sọ́nà ọlọ́run kó tó fún un nígbà míì tó bá fẹ́ ẹ̀dá lò ní ẹnu ẹ̀bùbù ọlọ́run nínú kádàrá rẹ̀ tó ti kọ́ fìlà ágbà o sì sí ni àsìkò tó bá sì fẹ́ lọ́wọ́ fún yàn tó bá sì kò sẹ́yìn tó fún ní ọmọ ọlọ́run ọmọ ìlú ni kò fún ọlọ́run ọlọ́run ọlọ́run ẹlẹ́kẹ̀ẹ́ta lórí ẹ̀ kí ni islamic perspective lórí ọ̀nà táwọn èèyàn ń gbà wá ọmọ lónìí either èyí tí wọ́n pè ní idea òní involved implantations tó ti yẹ ọ̀nà wo ni wọ́n ń gbà wọ́n ọmọ yẹn lónìí kí ni ìdájọ́ ẹ̀sìn lónìí wọ́n sábà yẹ ẹ̀sìn wọn níjẹ̀ ẹjọ́ nípa wípé nákìlù dàmú ká mú ẹ̀jẹ̀ ìyẹn ní wípé kẹ́yìn ó donate blood fẹ́ẹ̀mì kejì lẹ́yìn tó ní kò mọ lórí bẹ́ẹ̀ torí àsìkò ni kódà tún bẹ́ẹ̀ bí transplant of ẹka ní ẹ̀ka ìyẹn ní pé páàtì ní wọn ni náà gbogbo ní ìṣẹ̀rí Islam ló ṣàlàyé fún wa òun ló pàtó àyè ìlà ìyàtọ̀ ló ìlà ìyàtọ̀ ló ọlọ́run dẹ́ta ní sọ kalẹ̀ fún wa ìyẹn ní pé ọba tó dá wa kò fi gbá gbígbé kẹ́kẹ́ rẹ̀ náà gbogbo àyè ọmọ yẹn yóò ṣàlàyé fún

Doctor was confirmed there's nothing wrong with all the systems all the organs are functioning but man die pẹ̀lú bẹ́ẹ̀ náà ọlọ́run ní ìsèké ní àná ìfún ọ ẹ̀yẹ́ ń sọ ọ́ lọ́pàá tó jẹ́ pé gbogbo ẹni tọ́lọ̀ máa wá fún lọ́wọ́ yìí ẹ̀jẹ̀ àwọn ìgbẹ́ ìgbà fi pamẹ́ ni ìyẹn ni pé masoroliya they were responsibility àwọn àgbà mú lọ́wọ́ ẹ̀ẹ́dùn sí ní tí ó padà béèrè pẹ́ẹ́kù tí mo fún ọ bó ló ṣe ní wọ̀jẹ̀ ẹ̀rọ kúndùrọ̀ta ẹ̀yìn ní mímọ̀ lọ́sìkì ọ̀ọ́

والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير حملا èyí tó lọ́wọ́ rẹ̀ jùlọ náà mọ́ náà rẹ̀ ọlọ́run àwọn ọmọ dáadáa àrísìkí àlàáfíà láàrin ọmọ sàtúndé pẹ̀lú fún ọlọ́run ẹgbẹ́ òsì ọlọ́run tọ́gbà tó jẹ́ pé mísì fàájọ ìbáàrò rahman nínú àwọn attribute àwọn ẹrúsì ọlọ́run bá dẹ́dà òun kí wọ́n wà bẹ ọlọ́run ọmọ torí kí torí àwọn àǹfààní tí ń bẹ lára ọmọ àti tòójú tọ́lọ́ bọ́ọ̀lù náà wà lára sọ wọn sọ́tà fòkàn ó dà lè ní ẹ̀yọ olú náà bẹ́ẹ̀ àwọn tó wọ́n sọ pé ọlọ́run rọ́bà náà àbúlára mi azwajina ọlọ́run bọ̀ wọ́n látara àwọn ìyàwó wa wọ́n kó lórí ìyá àti náà àwọn àwọn ọmọdọ́mọ wa kó lóra tà ayé àwọn ìtutù ojú wọ́jà ánà mọ̀tàkìrì وقد دعا خليل الرحمن ابراهيم عليه وعلى نبينا عبد السلام عليه ابراهيم عليه السلام هنا وسقوه قال وطب خليل ọ̀rẹ́ mi ayọ̀mí ó sunkún ọmọ sọ́rọ̀ ọlọ́pàá tó fún títí nígbà tó jákè tó kú lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ní Iraq ìyẹn ní pé tí ó máa kú ọbẹ̀ tọ́lọ́ làkó nínú lẹ́tà ìgbà yẹn tó rántí pé wọ́n ti ó wá rí pé iṣẹ́ yóò pọ̀lọ̀ dúró dúró ní pẹ́ẹ́ kọ́nà òṣèké o kọ́nà òkú lọ́wọ́ bọ́ọ̀lù sì gbẹ́wọ́ ọmọ ọlọ́wọ́ bí abèrè mẹ́rin sàlẹ̀ sọ́ọ̀tù sọ̀bẹ́tì ọlọ́wọ́ bùnmi lọ́mọ tí ó dà ẹ̀yẹ́rì sí ọlọ́wọ́ ó dà púpọ̀ kan àwọn èèyàn rò pọ́n ń tà náà fi ṣe é àwọn èèyàn kà fún pé kò sọ́nà tí ilẹ̀ ìgbà wa lára ní bẹ́ẹ̀ o ọlọ́wọ́ àbájọ alágbàjẹ́ sí ni ọmọ ọlọ́wọ́ fún ọlọ́run ọlọ́run gbàjẹ́ sí ni ọlọ́wọ́ fún ọlọ́run ọmọ fìtínà tí máa gbé ní rí ìnú ọlọ́wọ́ àbájọ àbẹ́ṣe bẹ́ẹ̀ sáàmì pé mú ṣúgbọ́n tòlè ká bàbá sẹ́tà ìrẹsẹ̀ yìí two minutes sáàmì pé mú ọsọ sí kílè ló pa mo bá sọ pé ọmọ rẹ yóò kọ́ wàhálà bá bá òbí rẹ méjèèjì ìyẹn ní torí ẹ̀ kí ni ẹja mú kó lẹ́ẹ̀lẹ́ kó má bàa jẹ́ kó ní ó jẹ sábà bí mẹ́fà òbí rẹ méjèèjì ọlọ́run sọ̀rọ̀ wọn abẹ́ ọlọ́run ṣe wọ́n ní tutù ojú ìdùnnú táyé àti ìjánu fún wa anáwó àgbọ̀ ọ̀hìn àlè sẹ́lẹ̀ ìyẹn lọ́pàá tó lé pé ipò tá a bá ti ń sun wọn mọ́ láti mọ ẹ̀bẹ̀ náà rẹ̀ pé wọ́n bí abèrè yìí mi ní sàlẹ̀ yìí káṣẹ̀ wá sọ pé tí àwọn ènìyàn bá lóyún á máa bẹ̀rẹ̀ ọ̀kẹ́ ọlọ́run ọmọ rẹ ní kóòtù mi ọlọ́run ni mo ṣe wíwù náà lẹ́yìn bàtà àtàwọn tó páàsì rẹ̀ kan lọ́jọ́ fi fún àfùtẹ́lẹ̀ ó ní fọ́pẹ́ ṣàlùmáàhù bíwòlà ní àlì làwọn afunirò afunirò òdòdó bó ṣe wá rí ọwọ́ àbí nìkan yóò jọ tí ó látẹ̀mọ́ra pọ̀ pé yóò látẹ̀mọ́ra kò sẹ́ni látẹ̀mọ́ra tó àdúrà ìbọ̀rọ̀ yìí àdúrà ìsìnmáyé àlè ìṣẹ̀lẹ̀ ìyẹn pé ọmọ kan tó lẹ́gbẹ́ kékeré ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa ń kojú àwọn ìpèníjà ọlọ́run àti pèpè àrẹ kalẹ̀ irú ọmọ táwọn ọlọ́run wà lójú òkú wọn. fàásbàdà ajẹ́dẹ́dẹ́ wa sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run hasbàdà àbíyá àwọ̀sàlẹ̀ ọmọ ajẹ́nu ṣe sí àwọn ẹni rẹ pé wọ́n ń sunkún wọ́n máa ń ra ọmọ rẹ̀ sọ́nà ọba dada ìyẹn ló fàtó pé nàbí ìlà ìzàkàríyà àlẹ́sàlám aláàbò zakaria ó náà ṣèkí ó náà sunkún ọmọ lẹ́yìn ìgbà tó tiẹ̀ ti já ha ìsàkàríyà sẹ́yà àlẹ́sàlám iṣẹ́ yẹn ò tún túmọ̀ pé kó tún dààmú lórí pé kó tó bímọ sẹ́yìn pé ó ti ṣe jẹ́ iṣẹ́ wo ló ṣe ni pé tàkàfẹ́lá bí ní ayẹtẹ Maryam alayhis salam fi Baitul Maqdis òǹrọ̀lọ́n kára àti kó tọ́ ìyá tó bí àlejò àyíṣà níbo ní Baitul Maqdis ọmọ aráàlú torí bí ẹ̀sánú àwọn ẹni ọlọ́run mi ẹ̀sánú àwọn àlejò ọlọ́run mi njọ́ tó rí ìmọ̀ látara Maryam ìjọ ìlú tó rántí pé ọlọ́run àṣekòsí tó lè ṣe ìyẹn ni kí wọ́n ti jákè tẹ́lẹ̀

طلب من الله رزق أو ذات لما رأى عجائب قدرة الله وصنع الذي لا يعجزه شيء في الأرض ولا في السماء nígbà tó ní agbára ọlọ́run àti wọ́n ṣe tó ọlọ́run bí ṣe máa ṣe rẹ̀ látàlú làmúríà bóòlù ṣe rí láyé mi ó ní lábì látàlú ní ìfọ̀rùdà sọ́ọ̀tì àbíyá ọlọ́run látàlú ní ìfọ̀rùdà má ṣe mí lẹ́bi nìkan wà á ń tẹ̀lé ìròyìn wà á sí tó ń dẹ̀rọ̀ tó ń jogún gbogbo ayé ìyẹn ti dé ọlọ́wọ́ bá nìkan ṣoṣo làá máa fà sóyún làá máa fà sóyún láti ròyìn ó lọ́wọ́ tá a máa sọ pé kò bí lánìí kò bí lánìí bẹ́ẹ̀ ló ń ṣe kí kò ní bí lọ́la nínú tó bí ọlọ́wọ́ bá dẹ́ta lórí jù lọ tí bí musa wàdà lórí ẹ̀ tá a bẹ̀rẹ̀ wọn sàdá àwọn lórí ẹ̀ á gba àwọn ẹ̀rọ ahmed wẹ́lẹ̀ náà ìyẹn ti kí wọ́n sọ fọ́nà ṣe kí òbí mẹ́ ọ̀nìtàkẹ́rù sàmìàwá fìyàtàfà tọ́nà mi fọ́ọ̀kì wàtàbí ṣàkólà àdùnmọ̀tàkẹ́rù lè jì báyìí anda olùrù àmì ẹni wà lẹ́rẹ̀ bọ́ọ̀lù tí wọ́n sọ yẹn sábà fẹ́ẹ̀ lè yá ilẹ̀ ó fẹ́ẹ̀ lè náà mi fọ́dà òkè fẹ́ẹ̀ lè síkò láyè tó wà torí kí wọ́n sọ bọ́ọ̀lù mímọ́ ìyẹn ní pé òun lọ́ba tá a máa fi ròyìn dídé kò bí tínú ẹ máa nù tá a bá fẹ́ àyè mímọ́ ròyìn yẹn yẹn ah ìbànújẹ́ láyè ọlọ́wọ́ mẹ́jì mo fi ròyìn wọn lọ́nà gbogbo àwọn táwọn èèyàn fojú bẹ́ẹ̀ wò lónìí ọlọ́run bá jẹ́ kí ọlẹ́ bi ti yọ ẹyẹ sọ ọwọ anamu zakariya ọba agbado a onífasitẹjẹ mi náà náà agbado àti ẹ náà wọn bá amina láwù yá ẹyà afunni ọmọ níbi tí wọn gbé ẹmẹ tiẹ gbé ọlọrin sọdíkì yá ẹyà ìyẹn ní kò tó bí yá ẹyà ni ó máa jẹ wà á sì láyé náà zọwọjà àtúwàtúyàwó rẹ ṣe ìyẹn gbéyàwó yẹn tí wọn mú ní pọs ọmọ yẹn ń sìn Ọlọ́run ó yẹ kárí wípé. èèyàn dàgbà ó kéré kò kan yóò bímọ ó máa ń yàgbé ẹni lọ́pọ̀lọpọ̀ gbà wípé nígbà wọ́n tó fẹ́ gbà wípé olùkagara ni wá pé àlágbára ní ìtàn ọba rẹ̀ dà ó máa ń yàwọ̀ lẹ́nu pé bàbá ti láti dé wá wọ́n sọ pé jọ́tí ti dúró lára rẹ̀ báyìí ti lọ tinata yóò máa bí lọ wọ́n máa fún wà máa yóò wà lóyún lẹ́gbẹ́ oṣù gbé ó wà lẹ́gbẹ̀ẹ́ ó sùn kò sùn ó jí kò jí yóò wà kí ni yóò wà bí my survive parenting ṣe òde Allah subhanahu wa ta'ala ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ láì ta wá wáyé yẹ́lò àǹkàtí omi nẹ́ẹ̀sì ọ̀pọ̀ náà wọ́n ìwọ́n rò wípé anna khalqun min khalqillah wípé ẹ̀dá kan khalqun min khalqillah ẹ̀dá kan ní ẹ̀dá ọlọ́run yàá kú bá nẹ́ẹ̀sì ọ̀yọ́ ti bá nẹ́ẹ̀sì àwọn ọ̀làjì pé a ah, bàbá kan wà mí kan ṣéun kan wà mí kan dàjàlín àwọn ọ̀pùrọ̀ àwọn ọ̀tá wa dáadáa wa wọ́n rò pé wọ́n lè fún yàn lọ́mọ kódà àwọn èèyàn máa lórí òkè wọn láwọn ṣe kí ni wọn láwọn wọn máa lọ bẹ bí wọn bá tún lọ yẹn àwọn èèyàn máa lọ ní ọ̀ṣun wọn láwọn ń tọrọ kí àwọn ń tọrọ ọmọ ẹ̀dá àtòkè àtọ̀sùn gbogbo wọn pátápátá mímu màkìlú kọ́tìlá ń tà dá wọn èyí tí àwọn kẹwàá lè ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ bá rí bẹ́ẹ̀ fàlíyà ẹnu èké náà ó yẹ ká bá bàdájú aláwọ̀ lọ ṣe àlọ́ wàlú sí kọlá ọ̀lẹ́t mìíràn á rìn àyà tọ́lọ̀ ń bá fẹ́ bí tẹ́lágbájá ń wọ́n fún wọn kankan tó bá tàtàrà ibi tí ń gbà lọ yẹn bí mọ́ ẹ̀já wò pé lákọ̀ọ́dì rúùsì kọfí nàtàlá àwọn ìmọ̀fẹ́ lónìí wàhálà ayé ìgbàjẹ́ ìsinmi ọmọ ni wọ́n gbélé lọ́wọ́. Àgbà ayé àgbàkọ̀lá ayé kùnrin ẹ̀sán àti àìlẹ̀ tó bá dàgbọ́ lọ́n afúnlọ́mọ tí ò pé ẹ̀yin náà kò wá lára bí sẹ́yìn rí wọ́n ní wọ́n tọrọ ẹ̀yìn ẹ̀yẹ ní dábàá ti mú ọmọ tí wọ́n tọrọ ẹ̀ tì lọ́rù wọn ẹ̀yẹ ní pé iye lọ́mọ ló kù mọ́mọ́ lágídí bọ́lá pọ̀nù táwọn èèyàn bí kì í sọmọ wọ́n láì kì í sẹ́yìn ẹ̀yin náà kì í láì kì í sẹ́yìn o kì í sẹ́yìn ó lè gbá wéèyàn wọ̀ kó máa tàbá ọlọ́pàá àtìyàwó kan tọ́lọ́ ọba adára wọn ń dá ọ láàrẹ̀ tí ń sọ láàrẹ̀ fún wọn ẹ̀rọ àti ìrẹ́ káṣí ìjà yìí wọ́n yẹ ká padà sọ́dọ̀ ọlọ́run káṣe sùúrù á pe àwọn ìyá wa lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ la bẹ bàbá bàbá náà ẹni ó ṣèyàwó dìsẹ́mbà tó lọ yìí wọ́n ti béèrè lọ́wọ́ rẹ̀ pé bó o wá ní o bó o ní kí ni tálẹ́ntì ń ṣe sáwọn ni wọ́n ń ṣe ni àwọn yẹ́kìsì múnà náà lùkọ̀ sábùnà wọ́n ìtàwọn yóò máa bèrè pé ìjọ oṣù ti dúró tí ò bá ti gbọ́dọ̀ lè jẹ́ àmọ́ ògbó ní kíni kẹ́ẹ̀mọ́ ibẹ̀ lọ́wọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí máa rìn kiri àwọn àgbo kágbo àti kí wọ́n mi gbòdì kọ́ o bẹ̀tì gbogbo oríṣiríṣi wọn á ní kóbìnrin lọ wẹ̀ ó ní di odò lódò sọ́ra ó máa ní ìwẹ̀ ní odò kílẹ̀ pé ó ṣẹlẹ̀ àtẹnú kò sí la straight ìyẹn ní tẹ́tí máa ń pọ̀ lé tó bá lórí bẹ́ẹ̀ rẹ̀ àjẹpẹ́ méjì ló bí o jọba ní méjì nínú ọmọ àti ìtọ́wọlé sí la wàhálà wà sí kíni wàhálà òdì abẹ́mọ̀ àwọn ọ̀rọ̀ mọ́tà aláàánú ọlọ́run ìyẹn ní bí agbọ́dọ̀ mọ̀ yìí pé àlẹ́lì yàtọ̀ sábàfọ̀ àlàhàlà ẹni tí ń ṣe pa lórí bóṣebóṣe wí lójú sọ pé tẹ̀wí màláyé tẹ̀wí mi ìsàn bọ́wọ́ sí dàgbà nínú ìyá rẹ̀ ọlọ́run wá sàlàyé ẹ̀ fún wa káfíń lè mẹ̀mí bóòlù kan ní í ṣe bóòlù ṣe ó ní àlẹ́lì yàtọ̀ ló ti fẹ̀ mẹ́mẹ́lì yìí yóò ná ẹni ẹbí sẹ́kì ìsì àtọ̀ just ordinary spark omi tó bá kẹ́ sí yẹn la àfọ̀ dànù kò sẹ́ni omi gbé dàtẹ̀ wò àtọ̀ ara mi kò ní bàtà wọ̀nyí orí nut fẹ́tẹ̀m mímẹ́ ní iye nìyómi náà fún màkàdà àlà kọlàkọtà fọkọlàkọ fàṣọwà látara bẹ́ẹ̀ àwa sọ àtọ̀ yẹn àwa sọ di ẹ̀jẹ̀ kíkí látara ẹ̀jẹ̀ kíkí yẹn fọkọlàkọ fàṣọwà onífọ̀jà àlà mi ní òzòwò ní látara àwọn ẹ̀ka ṣoṣo láti mú akọ àti kíyàn àtàbùjáde alẹ́ ìsàdá àdìkàbí kọ̀ọ̀dẹ̀rí àdá àmì ìyẹn mọ́ta ẹ̀yẹ ń sọ̀rọ̀ lọ́wọ́ ṣé àwọn àhìnẹ́ tọ́lọ̀ bá wá fẹ́ gbà ní bìtà àkíyàn lẹ́hẹ̀mìlì àwọn mẹ́hìnrìn báyìí ó lè jẹ́ ìwò pẹ́ kó tó bímọ kò sígbà tí ìbá ìsọ̀tàn máa lórí ọlọ́run fún wọn sí wọ́n sunkún àwọn èèyàn máa nìyí tó bá sì ní kéèyàn má bì láàyè àdìtàkìrà àwọn bókùnlùkù ìyá òmí ìlú wípé ọlọ́run fẹ́ yẹ̀yẹ́ rí yẹn tàbí bínú sí tàbí kò nífẹ̀ẹ́ rẹ̀ láyà àdàlà na àkọ̀dàrí tó bá bọ̀rọ̀ ta sọ bó ṣe rí habibatu habibullah habibur rahman yóò jẹ́ olólùfẹ́ tani o olólùfẹ́ òjíṣẹ́ olólùfẹ́ ọlọ́ba rẹ̀dà ajẹ́gbọ́nà òfẹ́ tí o lè Aisha ó fẹ́ ń sí ọlọ́run tó lórí kò ọlọ́run fún lọ́mọ àìwá fún lọ́mọ yẹn sí ìwà tún bí pé ọlọ́run rẹ̀ nílò éètì rẹ̀ kò éètì rẹ̀ torí pé Jibril wá bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ Muhammad ìjà ìkọlọ́wọ́ fún wọn fi àfihàn àtàrà ó ní adábì sọ fún Aisha ó ní Jibril dùkìrìmù kí àṣẹlẹ̀ Jibril ní kí máa ṣe kí ni ó ní kí máa kí ọ ìyẹn ní kí ẹ̀kọ́ òpin àṣìṣíyà communications yẹn ó yẹ kó very close ìyẹn ní kí just for the Holy Prophet to deliver the message to whom? To the Prophet Jibril. Jibril delivered him when I last summer. سأل النبي محمد صلى الله عليه وسلم ولكل أنبياء كل نبي من الأنبياء دعوته مستجاب gbogbo àwọn ànábì Ọlọ́run ni wọn ládùúgbò kan tó bá ti ṣẹlẹ̀ yóò bá ní ó rọrùn fún ànábì Muhammad kó ṣe àdúrà rẹ̀ fún tani o fún àyíṣà kó dàbí máa àmọ́ gbogbo eléyìí ò sí nínú ètò ọlọ́ọ̀bá dẹ́dà kò sí nínú ètò na Muhammad ètò tani ètò ọlọ́ọ̀ni torí pé kúndùn àyíká gbogbo ẹ̀ pátápátá ọwọ́ ta ló wà ọwọ́ ọlọ́ọ̀ni ànábìkẹ́ o bẹ́ẹ̀ ní àwọn eré gbèlú ẹgbẹ́ ẹ̀ tiẹ̀ wàá jẹ́ sẹ́ẹ̀kù kan tá sọ mímọ ní sánmà ìkápá sánmà àti ilẹ̀ àti ilẹ̀ ya wá yàkùlù kùmí ní yàṣà ètò wà kùmí ní òbẹ̀ ńdá náà rẹ̀ dá ó wá ní yàkùlù ní yàṣà ìná ẹ̀fà tó bá wù bẹ́ẹ̀ ṣe nínú máa bá yẹn ní abo abo bí ìná ẹ̀fà àwọn obìnrin wọ́n ní tó bá dàgbù màá màá ní

وبارك الله عليك وجمع بينكما في الخير ẹfìn yẹn lẹlẹ wọn tọrọ bẹ́ẹ̀ lójú ayé àgbàdo níbi ìdàgbàrà fún ọ ní tẹ tọrọ fún ẹnu pé Ọlọ́run fún barika sáà ni wọn yẹ ẹfìn yẹn lẹ ọba dada àìwá bákùnrin rẹ sọtún wàá bèbè kì í sẹ́yìn rẹ sẹni àná bí Mariam kò bí mi lẹ́yìn rẹ náà àbẹ ẹkọ ọba ní àwọn yóò fẹ́ wíjọ òhòòdò ìrànà wà iná sá tọ́ba ń pa ọmọ mixi rẹ̀ tọ́ba ṣe bí ọkùnrin yóò máa bí kí ni yóò máa bí obìnrin eléyìí tá ìwọ akára ẹ̀ dẹ́lẹ̀ ni pé wáyà jẹ́ àlùmọ̀ ìyá ṣá ẹ́ àkíyìmọ̀ tọ́ba wù mí ẹni tọ́ba wù bó ṣe wáyé ní sèǹkó padà sọ́dọ̀ ọ̀dọ́ ọba ní o ìnáwó àlímù kọ́dí àwọn àpọ̀ ẹ̀wọ̀n tó ń padà rẹ̀ ìnáwó àlímù kọ́dí ìyẹn ní pé ẹni tí mo fún mo mọ tí ó ń lò fún mi lò fún ẹni tí ìwà fún yẹn kì í ṣe pé mo ká dára lórí àìlè fún ni afáwà ìsà afáwà àìsà kékeré wàhìn ọ̀wọ́ nígbà tí bàbá ń sọ̀rọ̀ nípa àdúrà kan tó wà ní tí àtẹ́fẹ́ mi sọ́ọ́ nínú ìta ó lọ́wọ́ àdúrà kan wà tí ò ní pọ̀ gan bàbá ní tẹ́yìn bá ṣe tó ka fatia ayatollah kò sí màwúdà tẹ́yìn kúlù ọ̀gbọ́n wàhálà tó bá kà sínú oyin èyí ẹ̀gbọ́ tó bá kàtó kíkọ́ pé inú oyin tọ́pìnrin bá gbé oyin síbi kan láàárọ̀ ala rik kí náà pè ní rik ìyẹn ti tọ́ ẹnu tọ́pìnrin bá jí láàárọ̀ ó ní tó bá gbé sẹ́nu tó bá yẹ mú bẹ̀ fún àsìkò kan ọlẹ́ ọmọ sọ̀nù ẹ̀ ó ní bẹ́ẹ̀ bá rí tí òkà ti wá sọ ẹ̀kọ́ àsọ́nà bíi méjì kan èyí tó kàn wá láàyè ni pé bóyá kò wọ́ náà àti fún mi bẹ́ẹ̀ sì bú di tí mi di ìtì àwọn èèyàn kú òótọ́ ọ̀nà ẹ̀sìn wọ́n lọ gbẹ̀sẹ̀ mí sí náà tó tó wá kó òbí wọn ni èèyàn ti túmọ̀ bẹ́ẹ̀ ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ èyí tó kàn wá tá àfi dákẹ́ ó ní pé ọ̀nà táwọn wọn gbà lónìí ọba adájọ́ òkọ àtàwọ́kùn láàyò fi àtìkáàbò àsìbá kéèyàn gbala lọ́dọ̀ kó bí ọlọ́run bá dẹ́gbà kó máa rán torí lọ́dọ̀ ọlọ́run èèyàn bí kó má gbà sára bí ẹ̀dá bá ń dànù láàmú bí oyún ìjùmọ̀ dànù láàmú eléyìí ó kó mẹ́ yíyá wíìlì kékeré máa lò nínú ọ̀nà táwọn èèyàn ń gbà lónìí òun la fẹ́ mú ìdájọ́ wá lórí ẹ̀ básìkò ṣe kéré mọ́ kí lọ́nà táwọn èèyàn ń gbà nígbà táwọn èèyàn sáré àwọn sáré ìsàkúsà wọ́n wà òpin tọ́ nígbà tó wọ̀ rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn máa ń ra ìbímọ sọ́dọ̀ obìnrin nìkan ṣoṣo tí kì í bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ obìnrin tí nẹ́tò bá ti bí bàbá rẹ̀ ibi táwọn yóò sàlẹ̀ lọ́wọ́ pé obìnrin ni yes àyàn kọ̀dìyẹ̀kú ní mọ́sílẹ̀kẹ̀ ẹ̀ alimami yìí mọ̀ jùlá ọ̀nà tí àtọ̀ máa ń gbà lóòótọ́ wọ́n mọ yára tètè dí lára obìnrin tó bá bá dì òun abẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ bá dàgbà pé tọkùnrin náà o torí pé lápọ̀lọpọ̀ ọgbà o tàbí kọjá pé àwọn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tó lè lọ fátà ìyẹn kò ni o kò gbogbo eléyìí náà lọ́pọ̀ lórí ẹ̀ tábà lọ bá àwọn tí wọ́n nímọ̀ nípa rẹ̀ wọ́n mọ̀ ṣàlàyé fún wa ẹ̀yọ́ ń ṣe ọlọ́run tó bá tó bá rí bẹ́ẹ̀ wọ́n bá rí pé obìnrin yìí ọ̀nà tí àtọ̀ ń gbà lára rẹ̀ ló dí ọ̀nà wọn náà lè gbà wọ́n ní àpò mẹ́rin á lè gba àtọ̀ ọkùnrin tábà gba àtọ̀ ọkùnrin àwọ̀ àwọ̀ gbé sínú kíkó àfi sẹ́kìn gbà àwọ̀ àwọ̀ tẹ̀ sínú ibi tí ó ti pàdé ẹni tí ó fàtà ìrẹ̀ ìyẹn pé tó wà wá rí báyìí ibi tá a ti wá ní ìdájọ́ kan nù ìdájọ́ alákọ̀ọ́kọ́ tá a fẹ́ pè kàkíyèsí lórí ẹ̀ ọlọ́wọ́ la gbàgbà àtọ̀ lára ta ní o lára ọkùnrin ebi yà wọ́n ọ̀sán kíyèsí alára ẹ má jà àrò yìí pé gbogbo ọ̀nà lèyàn tẹ̀lé gbà rí nǹkan àwọn ẹni yẹn yóò gbóná mi yóò àwọn ọmọ olúfi à ẹni wọ́n ní torí pé àdínàkọ̀rọ̀ àtò ìlà àwòrán tẹ̀lé àjìnàbí yà haramu tó bá dé pé ọ̀nà yẹn lè yóò àwọn sábẹ́ sọ pé àyà àyà ti àdúrà ṣàwọ̀tá sẹ́yìn kan wọ́n gbádùn yóò tún agbára anábì ní bẹ́ẹ̀ ni torí pé tó bá lọ fi àtọ̀yẹ síbo síbi àràbù yóò lè kiri yóò lè sẹ́ adéyé pé anábì sallallahu alaihi wasallam ó ní takhayyaru nínú ti fi kún ẹsẹ̀ sáábì dẹ́gbà àtọ̀yẹ sí adébọ́dọ̀ tààtò gbàdáde àbójútó tábà àbójútó níbo lọ́dọ́ gbàtọ̀ yẹn lọ tó láàrin lọ́kọláyà tí wọ́n fẹ́ ra wọn kó sí wàhálà wọ́n gbà látọ̀dọ̀ ọkùnrin wọ́n sì lọ o sára obìnrin ìyàwó rẹ̀ ọwọ́ lásìkò kan ìyẹn ni pé tí ẹyin ìyẹn fi ráì láti àbá ipáàsì túùbù tó yẹ kó gbà torí pé kò ráyè gbà wọ́n bẹ̀rẹ̀ sí nínú àwọn oògùn kan fún ọlọ́run wá fi kí ni o ó wá fi àmì sí i gẹ́gẹ́ bó hadith abdullahi masoud ó ní ìlànà yóò àwọn làákòjọ kìí sẹ́yìn ìyẹn ní tí ọkùnrin bá da àtọ̀ lá ẹni tí ò fẹ́ ọlọ́ni ń fún ọ ẹni tí ò fẹ́ kí ni kò fẹ́ àwọn èèyàn lónìí píìsì ni okun náà bá lè fẹ́ òǹfẹ́ lóyún òǹfẹ́ lóyún àwọn akẹ́sì tọ́jú ọlọ́run fún mi tọ́jú wọn mi ọ̀nì wọ́n mi ọlọ́ni ń fún ọ ó yẹ ká dá ọ̀rọ̀ àtàrí sọ́dọ̀ ọ̀gá dẹ́dà wípé òun lọ́ba tí ń ṣètò sẹ́ni ayé wa kó jọ kó forí tiwọn kó yá àfihàn ọlọ́run bá dẹ́dà ìyẹn ní bẹ́ẹ̀ yẹn ń sọ̀rọ̀ tọ́jú lọ́dọ̀ báyẹn ni kò sí láìsí mbẹ́ ọ̀nà kí n ta lọ́dọ̀ wẹ̀ wọ́n ṣàkíyèsí lójú ọ̀nà ìjọdáwò yẹn pọ̀ àfẹ́ sọ kí ni fìtínà tó bí infertility in our community today kí ni àwọn wàhálà tó ní síbi àìrọ́nú ọ̀pọ̀lọpọ̀ obìnrin àti àìlè fúnni lọ́yọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọ̀rọ̀ pọ̀ nù ẹ̀dá tó pé pọ̀ mọ́ àsọ̀tẹ̀kùn mímú sí ìgbà tí fáàmì mẹ́rin kẹsàn-án láti fi àìdí ìkún wáyà fún ìkẹtì ọ̀pọ̀lọpọ̀ tí ń kàwá lónìí afọ dáa fọwọ́ ara wa fẹ́ ní o wọ́n sọ fún wájú òní àwọn abẹ́rẹ́ àjẹsára ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ àwọn afáàní ṣiṣẹ́ lọ́wọ́ lórí ẹ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ná ẹ̀yẹ́ ń tó bá kò sí wàhálà àwọn kan wá ní tọ́lá wá rí pé lágbára kòkòrò tó wà tó àmìkà torí gbogbo ẹni tí ó bá ṣe irú ìgbésẹ̀ ìdájọ́ ṣàlàyé lè fún wa adẹ́gbẹ́ hospital tá a bàtì lọ ṣe ẹjẹ́ àrí pé mùsùlùmí lẹni tí ó ṣe kí o tí ó ṣe fún wa torí pé kí ni lẹ́nu àwọn ìlànà bá lè ní àrà wọn lè ní àrà kò sí tọ́kà wọn látara kí o ẹ̀yọ́ jẹ́ wọ̀ ni o kò jẹ́ wọ̀ wọ́n ti ní báńkì kan ní ìsìn ẹ̀rọ tó ní báńkì rẹ̀ báńkì dàmù bá ṣe ní ibi tó ń gbẹ̀kẹ̀ sí bẹ́ẹ̀ ni wọ́n ti ní bẹ́ẹ̀ ó kà lọ bẹ̀ tẹ́ láti mo fẹ́ ra àtọ̀ ẹni tó gba àwọn obìnrin tó ga ìyẹn gbé so bọ́lá lẹ́yìn wọ́n ti wá wẹ́lẹ̀ ìsìlẹ̀ ọlọ́run bá dára wá sàlàyé fún ọjọ́ òní nínú tọ́lọ̀ bá dára torí ẹ̀gbẹ́sìn kalẹ̀ mímú akọ́sí ṣẹ̀yà alhifsun mẹ́sìn ìyẹn ni pé ó wá mójútó ìran ìran wa bọ́ọ̀lù òsì ní ìdàgbàpọ̀ torí ẹ̀ lọ́fẹ̀ẹ́ àrùn rẹ̀ zina ọsẹ zinana wọ wọ kúlù wá sí ìlàjà wà sá ètò àdé ìlànà gbogbo tó lè bísí náà Ọlọ́run kájí lè sí torí kí ló bá ti kiri o ó wà ní papọ̀ àwọn ọmọ bá bẹ́ẹ̀ ní nígbà tí ìṣe pé dọ́tọ̀ mùsùlùmí ni ọmọ nítorí pé obìnrin rẹ̀ àwọn ìwà ọmọ sọ fọ́nìyà tí ó kà fún àjẹjọ tó bẹ́ẹ̀ tó tọ̀ fún wa wípé àdọ̀wùrát tòbí ìwòlù màdùrát sẹ́ẹ̀dì pé nira bàtà àwọn ọmọ bí wọ́n wá lẹ́yìn ìyàwó òun ó lẹ torí ẹ̀ wọ́n wá ní wọ́n ra ẹyin tó lè fátẹ̀ lọ́dọ̀ obìnrin míì wọ́n wàá kú pẹ̀lú àtọ̀ tani o àtọ̀ kínú o àtọ̀ ọkùnrin wọ́n wàá lọ dá padà àwọn tẹ̀lé tẹ̀lé sinai àdàkìrí àwọn tẹ̀lé sinai alxaliju ìyẹn pé ọ̀kan wà tí wọ́n bá ti gba méjèèjì láì lẹ́ẹ̀kan náà wọ́n lọ ti gbọ́n obìnrin ẹlẹ́ẹ̀kejì wọ́n gba méjèèjì papọ̀ wọ́n wà lọ kó pamọ́ sínú gbó sínú gbò kan wọ́n máa nọ́ọ̀sì ẹ̀dá àsìkò kan tó bá lásìkò ẹ̀ wọ́n wá ẹ̀rọ kò tálẹ́ ní tó lọ́mọ yẹn o àlùyó yóò sì gbé tó dàrí ká àlùmọ́sà sáàtì torí ẹ̀ sọ pé ọkùnrin àti àwọn ọmọ ti kí ni náà lọ́mọ àtọ̀ tí kì í ṣe ti kí ni tí ì ṣe tìyàwó rẹ̀ wà á dá haram ṣẹ̀yà bèrè jùmọ̀ àlùjànnà ọ̀pọ̀ náà fọ́ sọ pé ìwọ̀n ní tí màá kà mọ́jà ìmúlẹ̀ fún wa àwọn tó wá ní alẹ́ gbà wọn náà kò káàtà ká ní mọ́jà ìmúlẹ̀ mọ́jà ìmúlẹ̀ jù alákọ̀ọ́kọ́ ni àtàkùt mẹ́ni adáwọ̀ dọ́rọ̀ ni mo lù jù a gbọ́dọ̀ ṣèwádìí dáadáa pétọ ọmọ tá a fẹ́ pàtó yọ síra wọn yìí àìdá òjẹ́ ti àwọn àtọkọ ni ṣé kò ní kó ìnira bọ́ ọmọ yẹn ẹ̀rùbá jìsìmìyàn ọmọ yẹn lè bí fọ́ọ̀mù bóòlù ló ṣe rí torí ní prọ́sẹ̀sì tó fẹ́ gbà yẹn ọ̀nà yẹn lè fẹ́ ṣe dáadáa àwọn lọ sí yà àbọ̀ lè kó bá ẹ̀mí ọmọ yẹn tabaari ní kọ́ má jẹ́ pé omi ó gbé wa lọ síbi pé àrùn bọ́mọ ọba fún kí ni o fọ́ọ̀sù bí o bá ṣe máa ń sọ ìyẹn ni pé kẹ̀kẹ́ ìlú náà láti bá ẹ̀yẹ o àwọn dọ́tọ̀ tò ní <laughs> àtọ́lẹ́gbẹ́ iṣẹ́ àánú ni wọ́n ṣe àwọn ilẹ̀ tí wọ́n láàánú jùlọ lórí rẹ̀ wọn ò láàánú o kẹ́yọ̀ bẹ́ẹ̀ sọ pírẹ́sà rẹ̀ tó bà pé lóògùn ó ti mọ̀ pé ọpẹ́sà rẹ̀ ò lè sọ sí ẹ̀tẹ́tẹ̀ bẹ̀wọ́ ẹ̀ kí yóò ah, very sorry the operation kiri kankan kan yóò sábà ṣe bó lálálálá fọtọ́ nígbà tí ẹ̀ bá sọ pẹ́sẹ̀ tí ò bá sọ sí kíló ẹ̀kọ́ ṣe kó dáwọ́ padà tó àyẹ̀sá àtẹ́kẹ̀ ṣòfò méjì ní kíkẹ́ ṣòfò ẹ̀mí kẹ́tọ́ wá ṣòfò ọkọ eléyìí ò kàn wá. ìràhàmù máa fi àbí ìràhàmù máa fi sàrà. ẹ máa kára tó wà lórí ilẹ̀ tọ́ba tó wà sábà lè wà fi kẹ́yìn náà. ẹ̀yà ń ṣe ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ dọ́kítọ̀ tó láìkì owó sẹ́ẹ̀mù pé idọ́ tó bá fátà ilẹ̀ àtọkùnrin tó ti gbà tó bá rí pé kò lè fátà ilẹ̀ ìyẹn ìyẹn ò wá sẹ́yìn tó lè mú àtọ̀ mí tí ó rò pé ọlọ́run èyí tí ń gbowó wọ́n pọ̀ tí nìkan mílíọ̀nù ní ìsìn sẹ́yìn ìyẹn ní dé tí ò bá ti sídọ̀ náà lórí àyàwó ní rẹ̀ ìfẹ́ ká ṣe kí o ká gbé e kalẹ̀ torí pé tí ó bì kò ní jẹ́ ká ṣe kí o tá lágbára lórí rẹ̀ ẹ̀yẹ́ ó sì ọlọ́run wà tó sí i kí làwọn àbáyọ wa ọ̀nà báyọ̀ la ní ọ̀nà báyọ̀ ní mẹ́ta yóò làkàlẹ̀ fún wa o alẹ́ nínú tó tún bẹ́ẹ̀ lọ ọ̀nà báyọ̀ àkọ́kọ́ àtàwọn kò làwọn wà kágbára lọ́wọ́ tẹ́yẹ́yẹ́ kàmá wá rìsìkì ọlọ́run lọ́nà ọba tí ń bẹ̀rẹ̀ fún mi torí pé òun lè fún yàn òun sì lóye kíni òun lè gbà bẹ́ẹ̀ kápá ọlọ́run rẹ̀ ìyẹn ò túmọ̀ nípa kápá nù kà tó já láàrin àti kápá ọ̀nà láàrin ṣe kíni o kápá wọn mẹ́. ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ ẹlẹ́kẹ̀jì àdúrà kápá ọbẹ̀ ọlọ́run alẹ́ nà báwọn ànẹ́bí ọlọ́run tó sáré tààkà fún wa bọ́ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kíni o rọ́bì àgbèrè mìíràn sọ̀rọ̀ rọ́bì làtàdà mìíràn fàdà wọ́n á ń tàkà ìrọ̀wà àrísìn ẹlẹ́kẹ̀ta tí gbogbo wọn ti òun náà tọ́lá mi ní sèrèfà àwọn ìsẹ̀kọ́ káwọn ọba foríjì ọlọ́run gán lọ́pọ̀lọpọ̀ ọba lẹ́nu ọ̀sùn àhánà wọ̀tà ààrẹ قال قال في حق كاية النبي الله نوح عليه السلام وقلت استغفروا ربكم إنه كان غفارا Ọlọ́run ní ẹgbẹ́ mi lọ́la foríjì tó pọ̀ bá ti máa foríjì yẹn kí wọ́n lọ́wọ́ ṣe oníyúrísẹ̀ sàmáà alẹ́ ikùn mìíràn tó tó bá wà ẹ̀ máa tọ́ra foríjì lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n yóò di ìkún bí àmúwálé wàmẹ́ni táyìsì kì í tẹ́yọ̀ wá lọ́wọ́lọ́wọ́ ẹni wọ́n ṣe àṣọ fún lọ́wọ́ tó bá fún yẹn lọ́wọ́ yóò ṣe kí ni o yóò fún lọ́wọ́ ìyẹn nínú àwọn ọ̀nà tá a lè gbà tọ́wọ́ ọba dẹ́gbà tí wọ́n ṣe kí ni o tí wọ́n gbà ṣe fẹ́rù yẹn tàbá wọ́n fún oníṣẹ́ ọba dẹ́gbà ọlọ́wọ́ ṣe kí ni yóò fún wa ní gbogbo táàrí tó lè fún wa ẹlẹ́ẹ̀kẹrin eléyìí ìyẹn ní ká yọrù pé ọlọ́wọ́ asilamu tó wájú yìí nígbà yìí fatọ́ sáà náwó àti ọ̀nà lọ́dí tóbi láyọ̀ báà. إسلام دينا وبمحمد نبيا ورسولا اللهم ارحمنا فأنت بنا راحم ولا تعذبنا فأنت علينا القادر وارزقنا فيما جرى به القدير أنت مولانا فنيم المولى ونعم النصير اللهم ارحمنا ولا تعذبنا اللهم كن معنا ولا تكن علينا اللهم ول أمورنا خيارنا ولا تول أمورنا شرارنا ربنا ارفع مقتك وضرك عنا يا رب العالمين اللهم كن مع ولاة أمرنا وانفقهم على ما تحب وترضى يا رب العالمين قم إلى الصلاة